ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن قال الحديث كتاب الله وقال لهدي أبي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالات وكل ضلالة في النار هذا تقوم الله الله سبحانه وتعالى أترى صلاة الصلاة نبي محمد صلى الله عليه وسلم في لهم قال لهم فيما بيت لهم الصحابة في لهم وراء يسوى لهم وراء وبارك لكم لكم وسلمني ولا حول ولا قوة إلا بالله أسمى سون تسواجه لوري عبية ولوري سورة سورة هود آية 35 لكن lọ tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي أنا بريء مما تجرمون وضع الله سبحانه وتعالى عن ندوى محمد صلى الله عليه وسلم nípa àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí àwọn kékeré tí wọ́n sọ sáńṣí tó ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam lórí àwọn ìránṣẹ́ pàápàá jùlọ ìtàn àyàlùwà Nuhu alaihi salam sọ́lọ́wọ́ ọba tó sọ ìtàn rẹ̀ kalẹ̀ fánàbíwà Muhammad sallallahu alaihi wasallam àwọn kèfèrí nínú àwọn ánìlù ìtàbí àbí àwọn kèfèrí pọ́nbélé àwọn abọ́gbẹ̀gbọ̀pọ̀ wọ́n ní ẹ̀rọ ẹ̀lẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ló ń pa ìkọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ẹ̀yìnkọ́ ló sọ ìtàn yìí fánàbí títàn tó ń sọ òparẹ́ rẹ̀ ọlọ́wọ́n dá ní amíyànkúnlónà ẹ̀rọ ọlọ́dúnwọ̀n Muhammad sallallahu alaihi àbí wọ́n sọ fún ọ wípé àdápa arọ́mọ́mọ́ orí ìṣàtún sọ fún ọ tí wọ́n sọ fún ọ wípé àdápa arọ́ tí wọ́n sọ fún ẹgbẹ́ ní tó ń sọ ìdí kò rí bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ẹgbẹ́ ní tó ń sọ ọlọ́run ọlọ́run lẹ́yìn. قل إن افتريتموه فعلي إجرامي ọlọ́run ni mo jẹ́ kó ní wọ́n wípé nǹkan tí ó ń sọ fún wọn nínú ìtàn náà àbí nǹkan bí náà tó ń sọ fún wọn nínú sáfẹ́rẹ́ ọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ló ti wá táwọn bá ń sọ pé rárá ọ̀daràn ní ọ́ òkúrọ́ ní ọ́ wọ́n ẹ̀jẹ̀ kó ẹlẹ́ṣẹ̀ ní jẹ́ kó pé ẹ̀ẹ̀kan fi ẹlẹ́pẹ̀ lẹ́ṣẹ̀ rẹ̀ kan fi ẹ́ lẹ̀ pẹ̀lú nǹkan tó ń sọ fún wa tí wọ́n pẹ̀lú lọ. wà á ní abàrí máa tó dùnú mú máa ti jákó yí àwọn gẹ́gẹ́ fúnra wọn pé ìwọ òjíṣẹ́ òun ọgbọ́n Muhammad sallallahu alaihi wa sallam bàrí ìrún mímọ̀ tó dùnú mú ìwọ gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ ó jìnà sí wọn lórí ẹ̀ṣẹ̀ táwọn gẹ̀gẹ́ ń dá tura wọn gẹ̀gẹ́ ni wọ́n dẹ́ṣẹ̀ ìwò dẹ́ṣẹ̀ ìjọlọ́wọ́ bá fi rẹ̀ òun ni nǹkan tó ń ká tó ń sọ fún wọn tó ń ṣàlàyé fún wọn àwọn wọn sọ pé rárá ìpírọ ni fún parọ́mọ́lọ́run ló fẹ́lẹ́ṣẹ̀ mìíràn ẹ̀ ọlọ́run ìwọ náà wá bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ títí wọn tó ń títí wọ Muhammad sallallahu alaihi wa sallam ò fi ṣẹlẹ́ṣẹ̀ ò parọ́ kò sí ọ̀rọ̀ rẹ kan nínú Al-Qur'ani gbogbo tó sọ fún ọ pátá ìtúwọ tó wọn náà bá fi rán ẹni wà ó ṣe ilé wà ó وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون ọlọ́bà Allah subhanahu wa ta'ala ọlọ́run tí wọ́n ń tẹ̀síwájú láti fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ní àlékún ìtàn nípa anábíwa lóṣù alayhi salam ọlọ́run wa uhiya wọ́n wọ́n àtún nígbà yìí iṣẹ́ tó ń ṣe òun náà láti so papọ̀ àwọn ọ̀rọ̀ ìtàn tọ́lọ́ ti sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam nípa ànábì wa nọ́ọ̀ṣọ̀ kìí ṣe tó wá wọlé yìí yóò mọ̀ ẹgbẹ́ àsopọ̀ mọ́ irọ́ tí àwọn tí wọ́n ó rọ ọ̀rọ̀ ọlọ́run ó rọ àìsàn ṣọmọ واو واو العطف للبعيد العطف أما تجاه للبعيد والقريب torí pé tí a bá gbàgbé àwọn ìtàn bí ayé àbí mélòó kan láti kàfẹ́yìn tọ́nà fi ń sọ ìtàn lẹ́dùwà lọ́dún àlèsàlá fánàdùwà Muhammad sallallahu alaihi wasallam. Èdè wípé ibi tá a ti dáni dúró lórí ìtàn náà onígbà tí àlejò anúhù tó sọ fún àwọn ìjọ rẹ̀ pàápàá jùlọ àwọn àlùmọ́lẹ̀ ùmí kọ́mìlì àlàṣọ́ àwọn èèyàn lánlánlánlánlá àwọn olówó ìlú àwọn gbajúmọ̀ nínú ìjọ rẹ̀ tí wọ́n takò tí wọ́n gbógun sí. ó ń sọ fún wọn pípẹ́ ọlọ́run ló rán mi sí ní wẹ̀lá yà ń sọ òkú lè sí in àrọ́tù an àǹtọ́ àlàkì nǹkan náà lọ́ọ̀hùn kò ní ìlú ayé òkú yà gbogbo bí mo ṣe dààmú lẹ́yìn lórí bọ́lá wọn bá fi ní mánà yóò fi ní mánà bọ́lá wọn bá fi ní mánà tó ti rí pé òun ọlọ́run ọba ó ti dá ilé mi ẹni àmì gbogbo wa àti máa ṣe òun lè já pàdé fún yín. eléyìí ní ká lọ́rọ̀ ọ̀dọ́dún wa lọ́sọ̀ dé lẹ́yìn náà lọ́wọ́ ní òfin ilẹ̀ náà ọlọ́wọ́ á ń sáré wa ní wàlẹ́ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ tí wọ́n lọ́nù أنه لن يؤمن من قومك إلا من إلا من قد آمن ولو لما داد وذلك كما سوت بابا نبا àwọn ìjọ rẹ̀ tó ju àwọn tó ti gbàgbọ́ yìí lọ nínú wípé Allah subhanahu wa ta'ala alayhi salam ti gbogbo ìgbìyànjú rẹ̀ gbogbo sórí àwọn tó ti ń bẹ lẹ́yìn rẹ̀ rè tí wọ́n jẹ́ mùsùlùmí náà ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn yìí ò lè kán náà lòun náà fẹ́ là kúrò nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ òun ọlọ́run ò tún ní mẹ́nìkan má nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ máa nínú sọ́dọ̀ tẹ̀síìr bí ibùdó tẹ̀síìr لليقاوى أبو جعفر الطبري رحمه الله واني أولي الدراك هو يقول أو أنتم بطن نبي ونوه عليه السلام àwọn míì ní wọn ò ju bí seventy plus lọ wọn ò lọ́gọ́rùn àwọn míì ní wọn ò ju bí sixty lọ àwọn míì ní kódà ò ju mẹ́wàá lọ àwọn míì ní àwọn sọ́gbà fún fánàbí wa lóhùn wọn tó márùn ṣùgbọ́n ìyàwó nǹkan wọn yìí táwọn àfọ́nimọ̀ tẹ̀sí tí wọ́n mú wá a rè pé kò sí ẹ̀rí kankan tá a ti lè bá kẹ̀ ọ́ àmọ́ èyí tó dájú ò dájú pé ìwọ̀n bá àwọn èèyàn tó gbà fún náà ni ẹ̀yọ̀ yóò tún gbà fún mọ́ ẹ̀rí ọlọ́ àwọn mìíràn sọ pé tọ̀ nínú àwọn tó gbà fún òun lọ́wọ́ rẹ̀ èyí ni ìrọ́ nìyí torí pé àmì àyè náà tó bá fún òun ìyàwó rẹ̀ ní náà ní ìrọ́ náà nìyó náà nínú náà àwọn tí ó gbà fún ìyàwó rẹ̀ ń bẹ̀ ìyàwó anábíwá lóòtù ó kú lórí ẹ̀sìn ìlú èyí táwọn aráàlú rẹ̀ tí wọ́n bá ń lẹ̀ tí wọ́n ṣe ẹ̀sìn ẹbọ bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ náà sọ àbáwọn tí wọ́n gbà fún kékeré ni wọ́n òun káwọn pọ̀ sanadwa muhammad sallallahu alayhi wa sallam ló fi ní in tó ka àwọn ànábì ọlọ́run síwájú oníṣàlá ìmọ̀tàn ẹ̀yìn wọn lẹ́yìn òun olóńgbẹ nínú wọn tí wọ́n mọ́ sọ ọ̀bẹ lági wọ́n fi gbé ànábì bí wọ́n fi gbé sí méjì wọ́n pẹ̀ sí méjì ó ń bẹ nínú wọn tí wọ́n kàn mọ́jú ní àkàpá oríyànra àwọn ìkara ní ni, ní ìgbógótí ní ìpání ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdábì ọ̀rọ̀ wọ́n bá ní ẹ̀rọ àwọn àdábì ọlọ́wọ́ bá ní bẹ nínú wọn o tó lé fáwọn tí wọ́n gbà fún òdòdó ọlọ́run mọ́ ìbẹ̀ nínú wọn tí wọ́n gbà fún mẹ́wàá lọ kódà ní bó olóògbé lọ́wọ́ tó dákẹ́ lóòótọ́ kò sí ẹ̀rí yẹn kankan bá fún òun náà ni mùmìnì òun náà ni mùsùlùmí òun náà làwọn ẹbí ọlọ́run kò lọ́mọlẹ́yìn gẹ́gẹ́ bí pé ojúṣe gbogbo àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run lè fún báwọn òṣòdodo sẹ́yìn bá ti ṣòdodo àwọn èèyàn wá gbọ́ wọ́n gbà wọ́n gbọ́ wọ́n mú lò tọ́ ó wu ọlọ́run ọ̀gá bẹ́ẹ̀ iṣẹ́ àwọn àbá òun náà ní pẹ̀lú léegún àrùnsàlà tí wọ́n kéde ọ̀rọ̀ náà fáwọn èèyàn kì í ṣiṣẹ́ wọn ní ká fi àwọn èèyàn mẹ́ta tàwùfíìkù àlèhìdáyà kò sí lọ́wọ́ ọ̀nàbí ọlọ́run àmọ́ wọ́n sọ tó afá àbí ìwọ̀n mọ́ àwọn káwọn èèyàn ká lè ba lè rí tàwùfíìkù àlèhìdáyà ìtókù tó wù ní tó tó mọ̀ wá fi fún ẹ̀sìn kó wá máa ṣe ìpínlẹ̀ bó ṣe wù ú àbí kó mọ̀ kọ̀ǹpọ̀rọ̀máìsì òfin ọlọ́run fún wọn àfọ̀gbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. فلا تبتئس بما كانوا يفعلون الله ni wọn lọ́bù àlèsàlám ẹmọ dájú sórí wọn bá wọn díẹ̀ tí wọ́n ti gbà fún ọ àwọn yìí nìkan náà ní ẹnì kan ò tún ní nígbàgbọ́ sí ẹ náà tó túnmọ̀ sí pé ọlọ́run bá ti máa mẹ́dẹ̀wà lóhùn àlè sánà èyí tí ó jẹ́ àtúbọ̀tán àwọn èèyàn tó kù annahum yamutun wọ́n kú kò fárọ kàfìrí wọ́n kú lórí kàfìrí ìgbàtà mẹ́dẹ̀wà lóhùn tó wá gbọ́ ilé olóbin tó lọ fi wá sọ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ fún wa nínú sọ́ọ̀tù náà pé rọ́bì يقولوا لا تذر ها لا تذر من الأرض نعم لا تذر من الأرض من الكافرين ديارا بس وانا يعني كوي قولوا má fi ilẹ̀ má ṣiṣẹ́ kan fún wọn fún lẹ́ẹ̀kẹ́bẹ̀rẹ̀ alàlẹ́ àrùbí nílẹ̀ káfíìrì nílẹ̀ yàrá pé wòlúwa mi má fi ilẹ̀ bó ṣe wulẹ̀ fún wọn nínú ilé ilé àwọn kìfìrí má ṣẹlẹ̀ kìfìrí kan kù kó pa gbogbo àwọn kìfìrí kó pa wọn rùn nígbà tí wọn fún níwúlò mọ́ àbí àdúrà nìyẹn máa tọrọ fún yẹn pípọ́ náà kó fún yẹn mọ̀nà ọlọ́run ò fún wọn mọ̀nà mọ́ so gbà tí ó ti wá kílẹ̀ pípọ̀ ọlọ́run láwọn eléyìí ó kún kéfèé rí anábíwá nú alẹ́ ìsàlám òun náà yà fẹ́ pé jò tàbá àdúgbò lè yí àdìpín táwọn yẹn máa sọ yìí pé ànábì nóò ó sì pè fáwọn ìjọ rẹ̀ rárá o kódà tàbí nóò bá sọ tó sọ náà ní ìgbẹ̀mọ́ àwọn tó kù wọ́n kú kékeré náà rẹ̀ sókè àmì àni ẹ alẹ́bíwá nóò ó ṣépè fáwọn ọjọ́ rẹ̀ tó bá dálì kìyàmọ̀ ọlọ́run bí tó wà tó ń ṣépè fún wọn pẹ̀tọ́rí alẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam alẹ́bíwá ṣépè fáwọn ọjọ́ rẹ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ alẹ́bíwá nóò wà lẹ́yìn sọ́lá tó sọ́lá ó sọ ní tó sọ lẹ́yìn ìgbà tí àmọ̀dájú ìmọ̀ tó lọ́dọ̀ ọ̀gbọ́n wípé ẹnìkan òsùn ní mọ̀nàmá nígbà àwọn ọ̀dọ́ rẹ̀. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون قال ونوح واصنع الفلك بأعيننا ثم قال عشان تعوى قيمة نتيك وقا وقا ọkọ̀ ojú omi àìfóòtù àtẹ̀fínà ẹnu kú lọ́dọ̀ àwọn àfúnnimọ̀ tẹ̀sír kódà láàrin àwọn sọ̀rọ̀ ìpè àìfóòtù húnà ìmáná àtẹ̀fínà ọkọ̀ ojú omi tó tóbi ọlọ́run bá ní ká mẹ́rin wà lóhùn alẹ́ ìsìlá kó kàn ànábì wà lóhùn ànábì ọlọ́run ọba ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo àwọn ànábì ni wọ́n dáná ha alákọ̀ọ́sílẹ̀ bára bí wọn nínú jẹ́ kápẹ́ńtà kì í ṣe kápẹ́ńtà ṣùgbọ́n náà wọ́n bá pa aláyẹ̀ tó kan pọ̀ bí ààyòrì náà ọlọ́dúnkọ̀ máa kan ọkọ̀ bí ààyòrì náà òun ọlọ́wọ́ bá ń wú ọ pẹ̀lójú òun ọlọ́wọ́ òun fojú òun rò ọ bó ṣe ń kàn bó ṣe fẹ́ kàn bó ṣe ń ṣe bó ṣe fẹ́ ṣe wà wá ṣáyí náà a mọ̀ kó mọ̀ ọ̀kan ọ̀pọ̀ ṣùgbọ́n a mọ̀ ránṣẹ́ sí ọ bí wà ṣe kàn yẹn tí wọ́n bú wà wá ṣáyí náà yẹn ní pé anábíwá mú ọdún àrẹ ìsàlátì fanáà kò máa ṣe àmọ́lọ́wọ́ pọ̀ máa ṣe ìlọ́sí kò sẹ́nìkan tó mú nǹkan ọlọ́run ni wọ́n kọ́ ní ṣe ẹni ọlọ́run bá kọ́ tó bá kọ́ máa ṣe òun náà ló máa ṣe ẹni tó lọ́wọ́ bó bá ti kọ́ máa ṣe kó gboyè lórí ẹ̀ yàmá ohunkóhun kó ṣe kò ní wú àwọn èèyàn kò ní lágbàgbà a ti mọ ẹni kan bí ayà yìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀dẹ̀ sí fáàtìsì الذاتية الثابتة صفة العين ọlọ́run lójú bẹ́ẹ̀ ìbá kanú kùránì ní ààyè iná iná tó ní àìnù ojú tọ̀ ǹjẹ́ ṣáwà sọ pé tọ̀ ojú ọlọ́run bó lè ṣe rí àìbéèrè báwọn tó bá lóun lójú olójú náà rí bó lè tó rẹ̀ ṣe rí kàmáyà ilé kùgbéjà láàrin ní ọ̀pọ̀lọpọ̀ ojú ọlọ́run ó rí ó tọ́ bó ṣe wu ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ẹnì kan lè sọ ṣùgbọ́n àgbàrà tó gbé torípé àfẹ́rò ní ọlọ́run pẹ̀lú ìròyìn tó mẹ́ lára wa bẹ́ẹ̀ sì ń lóòótọ́ àgbàrà ìròyìn ọlọ́run pẹ̀lú ìròyìn tó lára àmọ́ ntọ́lọ́run bá ti fi rinlẹ̀ fún rẹ̀ pé ìròyìn tòwú ni á fi ròyìn ọlọ́run àwọn aláàmọ̀ wa mọ̀ pé ó kìí kìí ṣe bákan náà kò jọra àlè tí wọ́n wéra wọn àlè tí wọ́n jọra wọn àlè tí wọ́n ṣe àpèjúwe fúnra wọn ibi tí àwọn alùsùn náà ti jókòó sí lélẹ̀ wọ́n á ní nọ́ọ̀tù fún lọ́ọ̀hàn á mọ̀ ròyìn ọlọ́run bíma wọ́sọ̀fà bíhí nàfsù pẹ̀lú tọ́lọ́wọ́ bá fi rìn yàrí wọ́n wọ́sọ̀fà wọ́n mọ̀rọ̀ sóde o bẹ́ẹ̀ lẹ́nà bí wọ́n muhammad sọ̀rọ̀ sọ́nà ó rìn ọlọ́wọ́ pẹ̀lú rẹ̀ mẹ́nu bẹ́ẹ̀ tàhàrífin láì má ṣe tàhàrífù tàhàrífù ni pé káwá tú ojú káwá tú sí ìkẹ́ ká tú ojú ká tú sí إيجابي كما في وجود نفس تحريف النيه يعني ايه موضوع الله هو ما نسمى نجي يكون مكان قريب يكون مكان بعيد يكون مكان ظاهر يكون مكان باطل يكون مكان قريب هنا يكون مكان عمل في ظاهر ظاهر معنى يكون مكان بعيد لما تكون باطل المعنى سؤال السنة من مليارات والله ما هو يراري ظاهر المعنى تريد lókùn gbàtà àbá ti fẹ́ ṣe àfijọ àfiwé ẹ́ tí ó tó wá dínà nílé fún tí ọ̀rọ̀ yẹn tó wá sáà nílé fún ilé ọmọ adìẹ lágbà pé àìnù mẹ́gbẹ̀ẹ́ wà ní ojú nítorí wọ́n yẹn nìyí ظاهر المعنى قريب المعنى اسمه طبعا في اسمه tọ́ tó máa bẹ́ẹ̀ pé yádù tí náà bẹ̀rẹ̀ wà ní ọwọ́ zọ́hírú alìmáàdà ọ̀ríkú alìmáàdà náà ṣùgbọ́n tó bá ti wá di ìròyìn ọlọ́run ẹ ọwọ́ náà láàpù lọ́nà bá lòun lọ́wọ́ náà tó bá lóun lójú ó lójú náà ni a kò ní tọ́jú ìpín ọwọ́ kò dàbí ọwọ́ ọlọ́run ojú kò dàbí ojú ọlọ́run ìròyìn tọ́lọ́ bá fi ròyìn ara rẹ̀ kò dàbí ìròyìn fẹ́ طلب الله سبحانه وتعالى ليس كمثله شيء وهو السميع البصير الله نقول sí kankan tó jọ ọlọ́run láti jọ láti wé sí ní gbogbo ẹ̀jọ́ ìwọ̀n ọlọ́run àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n wọ́n sẹ́mí àsẹ̀mí òjọ́lọ́ sẹ̀mí sí ìtumọ̀ ọba tó ń gbọ́ ni ọmọ ènìyàn máa gbọ́ ọlọ́run wá lóun náà ń gbọ́ àmọ́kàmọ́gbàgbé ọlọ́run ti ní kò sí kankan tó jọ òun ọlọ́run ní gbogbo àwọn ẹ̀dọ́ òun nípa sẹ́rọ̀ fa ismet nírò ìyẹn àti lórúkọ kò sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run alóhùn ní wọ́n òun rí òun rí àmọ́ ní títí ẹ̀ kò dàbí rírí ìtura ọlọ́run lójú tó fi ń rí àwa náà lójú sáàtì níbi sójú ọlọ́run àlójú wa ti bákan náà lè rárá bó ojú ọlọ́run ṣe rí ojú ọlọ́run bẹ pẹ̀lú ọlọ́run pẹ̀lú kàkà ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run kẹ́jà fún olè sọ ọ̀nà tàbá ara wọn ẹ̀fẹ́ ní rárá ká mọ́ tó sójú ìdí wọ́n sá fún òun náà ní kọ̀rí ìlú ìmáàdà wọ́n wá fi bàrínú àlùmáàdà báàtúrú àlùmáàdà wọ́n wá fi kìí wọ́n ní kì í ṣojú wọ́n ní kì í ṣàhádà witnessing àtọ́láwọn ní fún lọ́wọ́ wọ́n ní kì í ṣọwọ́ wọ́n ní kí ni gbogbo agbára ni bẹ́ẹ̀ sì ni nínú ìtumọ̀ yádù òun ní kí ni gbogbo ṣùgbọ́n ìwò ní yádù nípìnlẹ̀ ó ti sí gbogbo ó ti ságbára ẹni ní rí ọwọ́ bẹ́ẹ̀ wọ́n ti ságbára ní tí ó ti sí òun ní kí ni yádù دوب كبير لا تقول انا على السنه قوم الا ان تكفر نصب عليك كده الى ان من بين الليل لان اسمه الرجل واصنع الفلك باعيننا قال له عليه السلام ما قاقوا قاقوا الزور من تطبي باعيننا tí ẹ bá ń sọ̀rọ̀ àyúnú jámù kí ni àyè jámù mélòó nílẹ̀ àní jámù kíńlá àti jámù tẹsàrà àyúnú àdàbí ní ìlú wọn máa lo ìlú wọn máa lo séèyàn ojú èèyàn wọn máa lo fún àwọn èèyàn wọn ní ojú ló kọrìyà kí ni túmọ̀ á fún ní bàyìí ní bàyìí náà yóò mọ̀ túmọ̀ sí àwọn ìyẹn lálálálá nílùú bẹ́ẹ̀ á ah, arákùnrin yẹn ojú ìlú nìyẹn o ojú ìlú lọ́kẹ́ iṣẹ́ ojú báyìí náà sọ tí wọ́n mọ̀ èyí tó ń járin wọ́n mọ̀ ààyè òní tó ń járin tó tọ́lọ̀ bá lo járin fún rẹ̀ ó ń sọ nípa agbára rẹ̀ ní gbogbo kí tọ́lọ̀ bá ti ń lo járin fún ara rẹ̀ àmọ́ tó sì kéde agbára ọlọ́run àmọ́ tó bá ti ń lo mọ́tò ọ̀rọ̀ fún ara rẹ̀ àmọ́ tó sì kéde bíbẹ ọlọ́run tọ́lọ́bá ní ana wà ana rabbukum ana záàtù iná anzalna kíni yẹn jàlálà púpà ọmọ nìyẹn náà máa ń ṣe tó jọ bẹ́ẹ̀ èmi ni ta ló ní ọmọ yìí èmi ni ẹ̀wọ̀n náà alóòlọ́mọ̀ yìí àwọn ní ẹ̀mìnìkan náà ni lọ́tọ́ tí wọ́n agbára tí wọ́n náà ní pé wọ́n tó fẹ́ gbẹ̀dẹ̀ lọ́gbọ̀n máa ṣe kàrà ní fún ọlázàmà àgbẹ̀ni kìíní tó ti ká agbára rẹ kún agbára rẹ ó ti takún mọ́ bíbẹ̀ rẹ pẹ̀lú ilẹ̀ ìlúmọ́sán ààrẹ ọlọ́ni wọ́n tún náà yí fóòlù tẹ̀lé àyè ó ní náà ọlọ́ni wọ́n ló kọ́ à ń wù ẹ́ pẹ̀lú ju wa wá wá àyí náà àwọn láti mọ ọkọ ẹ bó ṣe kàn á mọ̀ fi mọ̀ ẹ́ wọ́lá tó fọ́ pínpín ìdílé ní ìlọ́gbọ́n lẹ́mú sásìkò bá mọ́ bẹ̀rẹ̀ fún wọn ara lẹ́nu ara àta ni mọ̀lẹ́bí ni ara àlú ni mọ́ bẹ̀rẹ̀ fún ẹni kankan láti pọ̀ sí jù mọ́ bẹ̀rẹ̀ mọ́ ti ṣàfá àpò mọ́ ti fẹ́ wọn torípa ni wọ́n ní láti wà ní pé ọ̀rọ̀ kú tó ṣíkù táwọn ọjọ́ rẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀rọ̀kọ̀rọ̀ ayà ìyẹn tó lọ ẹgbẹ́ ọ̀rọ̀ ni alákọ̀ọ́kọ́ alájùwà lóko àlè ìfẹ́yà kò ṣàdéédé sọ̀rọ̀ pé rọ́bì ìwolúwa ni láàtàzàr àlàlẹ́ àrùbí nínú ìkáfẹ́ yàrá má ṣe kékeré kankan àti lẹ́yìn ìgbà tọ́lọ́ bá tó sọ yí pé wọ́n ló wù ìwọ̀nba àwọn èèyàn tí wọ́n gbẹ̀ ẹgbọ́ nìkan náà ni ẹnìkan ò sí níbẹ̀ ẹgbọ́ mọ́ ìwọ̀n lọ́wọ́ ọmọ òun ní jẹ́ kẹ́ni kẹta tó nígbàgbọ́ sí ọmọ àwọn yòókù ló kù sí kìí ìyẹn ló fọ́n sálẹ̀ tó wà lóṣù sọ alẹ́ ìsàlá ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní láti kọ sí ìlú ìlẹ̀ nígbà mọ́ tọrọ dáríjì náà tẹ̀lé má wà náà ní lórí àwọn tí wọ́n ṣẹbọ sóhùn ọlọ́run yẹ̀ni pé ọlọ́mọ fánàbí wa lóhùn àlẹ́sàlá ìjẹ́ bàbá lè gbé lórí ọmọ ìjẹ́ ọmọ lè gbé lórí àwọn òbí àwọn àwọn àgbàlagbà nínú ìlú ìjẹ́ aráàlú ó أن لا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ọlọ́run gbogbo pátákà bá tó gbogbo wọn ni olóògbé lọ ويسمع الفلك وكلما وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون أرضى الله سبحانه وتعالى ويصنع الفلك وكل ما مر عليه ما له من قومه سخرون سخرون منه النبي عليه الصلاة والسلام وأبدأ يسميه كوكو أم ọlọ́run sọ fún ṣe báyìí níbi yìí báyìí ìṣókèlè kan báyìí dẹ́kórí báyìí kó fẹ̀ báyìí ẹ́ Allahu akbar láti máa mọ̀ pé ìmọ̀ tí yóò ní ọlọ́wọ́ a máa fi mọ̀ èèyàn ìmọ̀ tí yóò mọ̀ lókùn bàtà bá fi mọ̀ tá a mọ̀ ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ń lo ìmọ̀ ọlọ́run tọ́lọ̀ ìdógún fún ọlọ́run mọ̀ wà rọ́ta rẹ̀ bìmá láyé àlẹ́ pẹ̀lú tí ó mọ̀ àgbọ̀mìyé ìgbẹ̀gẹ́ni tó bá ti ń lo tó mọ̀ tó fi ń ṣiṣẹ́ ọlọ́wọ́ mọ̀ fi tí ó mọ̀ ló mọ̀ fi mọ̀ àpẹẹrẹ ilé anábíwa ló wà lè sọ́lá ní tó mọ̀ náà ní ó pèsè ìgbẹ́ka ọ̀tọ̀ ọkọ̀ tí ọlọ́run ó lò sábà tó ti gbà yí lẹ́yìn kò sì má amọ́tọ̀ lókùgbà tó fi ń tó mọ̀ ṣiṣẹ́ ọlọ́run á fi tí ó mọ̀ ó fi ń tẹ̀. mọ́rọ́ rẹ̀ ìgbàláwọ́mí ọ̀wé gbogbo gbàtígbà sí ọkọ̀ ojú àwọn sọ̀kúlùmọ̀ àwọn olówó àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìlú àwọn ilẹ̀ kàntàkàntà hẹ́rìmọ̀ hẹ́rìmọ̀ nínú ìlú tó bá tẹ́ sí nǹkan oníṣẹ́lẹ̀ nínú ìlú kọ́pọ̀pọ̀ wọ́n láti jama ọmọ tí wọ́n kọjá nílé ọkọ̀ yìí ó máa rẹ́ ní ọmọ fi ṣe gẹ̀gẹ́ sáfìrú nínú wọ́n á ti ṣe gẹ̀gẹ́ lórí lórí àìmọ́ tó kàn nínú àlámọ̀rí rẹ̀ náà ìtọ́nà wọ́n sọ pé yàrá زعمت أنك نبي ونوم وقفك ما نقال نبي الآن صرت نجارا nítorí wá di kábẹ́ndà ọwọ́ tí kí èyí jẹmọ́ káwọn èèyàn lálàá nígbàdún ìbáwọn rẹ̀ kéékèèké ní ọmọ sílẹ̀ sí ẹ̀yẹ táwọn mẹ́lá lọ́mọ ní ẹ̀kẹ́kẹ́ ní ìbátúndó yìí ní wọ́n fi lè mọ́ká àwọn mẹ́lá lá ní ìbátúndó sí ẹ̀yẹ tọ́ ta ní ìwà tó bá wọn kéékèèké kí wọ́n sì bẹ́ẹ̀ lọ wọ́n fàdábí ọlọ́run bá sí ẹ̀yẹ sàkèrò ó lè hù wọ́n fi ń sí ẹ̀yẹ òun lẹ́yìn nílò ló sọ ẹ̀dì kápẹ́ńtà kó o tiẹ̀ mọ́ tó wá kàn ní àlámọ̀rí rẹ̀ lọ́rẹ́ pé àìbànújẹ́ ọmọ tí wá ṣe yẹ̀yẹ́ lórí òkúrú ta gbé láyé irùngbọ̀n rẹ̀ ọdún ṣe yẹ̀yẹ́ ṣòkòtò rẹ̀ ọdún ṣe yẹ̀yẹ́ ìjáàbù rẹ̀ ọdún ṣe yẹ̀yẹ́ irun rẹ̀ ọdún ṣe yẹ̀yẹ́ òfin ọlọ́run tó ń tẹ̀lé ọdún ṣe yẹ̀yẹ́ ṣerú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí ah, ah, gbogbo àwọn afọlẹ̀ gbogbo ilẹ̀ jẹ́ yìí àìkọ̀bí ara kan pẹ̀lú àwọn àgbàgbé ọlọ́run wọ́n fi wọ́n ṣe lè gbé alágbà náà wà ní ìtẹ̀sọ̀rú nìgbà tẹ́ẹ̀ bá ń fi ní àti àwọn ọmọ lẹ́yìn ní tó jẹ́ mùsùlùmí tẹ́ẹ̀ bá ń fi wá ṣe lè gbé فإنا نسخر منكم كما تسخرون àwọn náà bọ̀ àti ìdílé yẹ káàkiri bá tó àmọ́ àti ìdílé yẹ káàkiri tó ní káàkiri bá tó àti ìdílé yẹ àmọ́ ẹni káàkiri tó náà ẹni wọ́n ti wá sí ìdílé tó kọ́ lẹ́bùn ọdún wà ní ìsàlám ọlọ́run tó ti di mọ́ ọlọ́run ti sọ fún pé ọkàn tá ní kò kọ̀ yìí gbogbo àwọn tí ó bẹ̀rù àkà wọn àmọ́ wọn ò mọ̀ wọn ò mọ̀ yorùbá ní ẹni dábẹ́ súnjẹ tó tún wá fi kú rárá yẹmọ́ àwọn ọmọ ìlú ọlọ́wọ́ bá ọlá subhanahu wa ta'ala ti ṣàdéhùn láti sàwọn rẹ̀ àwọn àfàmẹ́rin wa lọ́wọ́ ṣe yẹ̀yẹ́ ọ̀nà wa ni ẹ má ṣe yẹ̀yẹ́ ìrìṣẹ́ yẹ̀yẹ́ yín ó lálà ṣùgbọ́n yẹ̀yẹ́ ti ti wa táwọn òfin ṣe ní ọba kásìkò kò lálà gẹ́gẹ́ gbogbo wọn mùsùlùmí gbogbo onísúnà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin aṣíwájú lérò ẹ̀yìn tó máa fi ẹ̀sùn yẹ̀yẹ́ ó lálà ó lálà níjọ́ kan náà ni yẹ̀yẹ́ ó mọ̀ àmọ́tọ̀ bọ́lọ̀ ń bá wá gbé yẹ̀yẹ́ rẹ̀ délé wọn lórí yẹ̀yẹ́ ìṣẹ̀lẹ̀ ló bá wọn kú ní àtọ́mọ́tọ̀rọ̀ tuntun bá ara pẹ̀rẹ̀ láti ara pẹ̀rẹ̀ mẹ́rin kan dìde tó ń sẹnu wátawàta tó ń bú àwọn sọ̀hábà lẹ́nu wa Muhammad sallallahu alaihi wasallam ó bú wọn ẹ́ ó fà wọn ya pẹ́ẹ́pẹ́ ó máa bó rèé rá gẹ́gẹ́ wúrẹ́ gẹ́gẹ́ wúrẹ́ ilé yóò bá ní àwọn èèyàn ti mọ́ ti fẹ́ẹ́ gbọ́dọ̀ àwọn èèyàn kọ́ bẹ́ẹ̀ sí ṣùgbọ́n pàtàkùnrin gbé gbólóhùn jáde gbólóhùn rẹ̀ lọ wá dàbí èdè tuntun lẹ̀ yorùbá ó bá bó wòrẹ́ rá ọdún mọ̀ọ́rù ya àwọn sàájẹ́ òkúrú ni wọ́n ẹ̀kí níka ni wọ́n orí kí àbùkù ó fi kì wọ́n wọ́n ti rẹ́ rí wọ́n ti rẹ́ rí wọ́n fi wọ́n ṣe lẹ̀yẹ́ jẹ́mọ́

Eh, Buhari akọ́jú ni okòròjú ni tí ẹ bá kọ́lójú kò yá dára ó kọ́lójú ìyẹ́lẹ̀ kọ́lójú ìtakò mọ́ pọ̀nú Buhari kọ́lójú ìtakò pọ̀nú jẹma àtẹ́jọ́ kọ́lójú àtẹ́jọ́ jẹ́ pítọ̀ kò dára lé kò dára ta ó dára àbẹ̀lọ́ ọ̀pọ̀lọ́ kó mọ̀ jẹ́lú sí wa èyí rí ibi ẹgbẹ́ ẹnu pàgàlà kó máa bú àwọn ẹni ọlọ́run kó máa bú àwọn àbúbákẹ́ àwọn sàhábà àwọn àtàbẹ̀rún àwọn àtìmọ̀tò bírì ìlànà ọ̀sára ní ẹ̀bá sí bẹ́ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam lọ́wọ́ lọ́wọ́ bá sọ fún فقد فقد آذنته بالحرب بالمحاربة àwọn ọlọ́dún kẹ́ni tó bá bú àwọn àyànfẹ́ òun ọlọ́run àwọn ẹni rí àá àwọn ti bèèrè ọ̀gbìn pẹ̀lú tán wọ́n bó tó ń jagbọ̀ wọ́n fojú tó ń gbólẹ̀ jẹ́mọ́ ṣáà ti wá ní báyìí فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه ويحل عليه عذاب مقيم عمد وعدوه عليه السلام وإن فسوف تعلمون ẹ̀rọ àmọ́ ìjẹ́rò pé yé yí kò yé yí títí ẹkó yé yí yóò padà wá yé yí ẹ̀rù bẹ́yìn lẹ́yìn àti ìgbà kan ẹni tí méjì yẹ̀yẹ́ ẹ̀mọ́ ṣe ní tí ò yé yín ó bọ̀ wá yé yín yóò mọ̀ wá yé yín yóò mọ̀ kílẹ̀ sí yín mẹ̀yà tí ìṣe àbáàbò ló fi ta ni nínú wa ṣé ní tí mò ń fọ ọkọ̀ lẹ́sìn sí yẹ̀yẹ́ ẹ̀ka ọkọ̀ tí mò ń fọ tí mò ń kàn ẹ̀ka fún ìyà àwọn àmọ́ nínú àbíjẹ́ ẹni tí ìyà ó wà dé bá yóò sí ìyà tó yẹ ìyẹpẹrẹ tó dé bá lọ́dọ̀ ọlọ́ọ̀ ويحل عليه عذاب مقيم ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ lẹ́rù tí máa bá ní kalẹ́ tí kìí sí nílẹ̀ nígbà kọ̀ọ̀kan káwọn ẹni tó lẹ́tọ̀ sínú àwọn ilé yìí bóyá yìí ni ẹ̀yìn ti fèrí lọ́kùnrin yìí lóbìnrin yìí lólówó yìí ìtàlíkà yìí nítọ̀kúlùmọ̀ yìí ní kúrúntù yìí àti àwọn atajẹ́ mùsùlùmí náà bá bẹ̀rẹ̀ lówó àní ìmánì أبو عمر عن الذي حتى إذا جاء أمرنا وصارت النور قلنا احذر فيها من كل زوجين اثنين وأهلك وأهلك إلا من سبق عليه القول إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل الله الله سبحانه وتعالى حتى إذا جاء أمرنا قال نبكي نوح عليه السلام kò yapa sófin ọlọ́run ó ń kan ọkọ̀ ó ń kan ọkọ̀ ó ń kan lọ. àwọn kìkìrí sì fi fi yẹ̀yẹ́ lọ títí àtà ìdàjá àmúrúnà títí tí a ṣe òun ọlọ́run àbílé kí ní amúrú bẹ̀rẹ̀ ìyá ọlọ́run ọlọ́run mú yàrá báwọn kí ní amúrú bẹ̀rẹ̀ mùsùlùmí ó mú yàrá wọn kékeré torí pé bọ́lọ́wọ́ bá kẹ́ ni ilẹ̀ máa mọ́rọ̀ orí dára rẹ̀ sí yán ẹ̀yàwó ẹ̀lọ́gbọ́ báyọ̀ máa ta kíkẹ́ máa ta kíkẹ́ náà máa jẹyà máa jẹyà náà ni amúrù kan náà ni ọlọ́ni àtà ìdàjá amúrù náà wàfárọ̀ tanúr wàfárọ̀ tanúr tanúr láàrin àwọn sọ̀hábà ìtumọ̀ bíi mẹ́ta ló wà fún ọkùnrin tanúr عبد الله بن عباس رضي الله تعالى عنهما عبد الله بن عمر سعيد بن سعيد آه، أبو سعيد القدري رضي الله تعالى عنهما أجمعين àwọn kan ní wọ́n sọ yìí pé wọ̀fọ́rọ̀ kan nù nígbà tí sọ́tò mẹ́jì sọ́tò mẹ́jì ọlọ́ni wọ̀lítàkọ̀ wọ̀lítàkọ̀ náà àlà àmúrí omi rọ̀ lókè sámà omi sọ nílẹ̀ méjèèjì wá pàdé àlọ́ àtìbọ̀. Tùwàfáàrọ̀ tàbí abdullahi bin abbas ní fọ́nà kanun wájú ìrìnàrò orílẹ̀ yẹ̀mí bí omi wá bẹ̀rẹ̀ sí ní orí gbogbo lè káàkiri ara lítọ̀ kan wá rìn sọ́mà ti bọ́ta báyìí ó lélẹ̀ aṣàwọlé àwọn ọ̀nà bọ́ta ọ̀rọ̀ bí gbọ́dọ̀ bí lè ti wá aṣàwọlé omi wá gbalẹ̀ jẹ́mà yorùbá ní odò tó gba ojúde ẹni ẹ̀mọ́ odò ara rẹ̀ mẹ́rin máa ẹ̀rọ yọ wọ́n ní odò tó gba ẹni ló yóò tẹ̀lé àwọn àlékò dáadáa ó lè mọ́yá ara èkó ó lè mọ́yá ara yóò wá èkó lóde ó lè bá jẹ́ lọ́ta àlékò èso olúwa gbalẹ̀ so fara tamnuru tamnuru òun ni orílẹ̀ orílẹ̀ surface of the earth ìtumọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì wà fara tamnuru òun náà ni pé omi wá bẹ̀rẹ̀ sí ní sun ní yàrá oníkàlùkù àwọn kékeré kálímọ̀ yìí pé tó ń ṣẹlẹ̀ yìí ṣe é ṣe wàtá láì dámẹ́nu láì jẹ́ kànga ìlú wa ń sun nínú ilé wọn jáde wọlé lè bómi jẹ́ ń sun òjò rọ̀ ń ta òbí sì sun nínú ilé wọn wàfárata náà wọn ni omi bẹ̀rẹ̀ عند طلوع الفجر بتصبح النار تصبح ومرة تسعي وتسعي باقي وقوم ويقوم مؤمن اسم متى يدوم بقول اسمه غفارة النور متى تعمل تنجي بشيء بلد في القرآن والتقى الماء على عمر قد كبر ọlọ́run ní omi ilẹ̀ omi òkè ó wá pàdé àlà àmúrí ọ̀dùkúdẹ̀ láti lè jíṣẹ́ ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ nínú tọ́lọ́run fẹ́ fi ṣe ìbáwí fún àwọn kékeré ọ̀dùkúdẹ̀ tí ò sí tó yí padà kò sí mánì náà kò sádùn àná tó yí padà ìdájọ́ pé gbogbo ẹgbẹ́ ni tó máa tàkò fún ọlọ́run ìgbẹ́nikẹ́ni tó máa ń gbógun ti ọlọ́run tó máa ń gbógun ti àwọn ẹni ọlọ́run ẹnikẹ́ni tó máa ń gbógun ti tí ọlọ́run súnà náà nìkan lọ́wọ́ sílám máa rántí ayà yìí wọ̀lítàkọ̀ náà aláàmúlùkọ̀ tó dè bọ́lá bá gbé ìyá rẹ̀ dé fún ọ kò sẹ́ni kankan tí ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kódà ẹni ọlọ́run gangan olólùfẹ́ ọlọ́run ní kápá rẹ̀ bá ti ní owó ìyàjẹ́ yẹn ọlọ́run bò ní ìgbẹ́ tẹ̀. Jẹ́wọ́n. قل نحمل فيها من كل زوجين اثنين ọlọ́run wọn lóhùn omi ti ń sunlẹ̀ òjò ti ń rọ̀ méjì báyìí àhá mọ́ àwọn mú ní méjì méjì ó gba àwọn tí wọ́n gbà fún ọ méjì náà nìyí náà ẹ̀ tó nǹkan kìtì kódà ẹ̀ fún ọkọ̀ ẹ̀ máa wá mú wọn méjì méjì òdìdí sun òdì sunlẹ̀ òdì rọ̀ máa mú wọlé méjì méjì wà á ilẹ̀ وأهلك إلا من سبق عليه القول Ọlọ́run ní ṣùgbọ́n àwọn tí ó parun ó parun tó dúpọ̀ ọ̀rùn ó ti mọ̀ ọkọ̀ tó dáwọ̀ tí wọ́n ní wọ́n ní ìwà rẹ̀ wọ́n ní gbà náà bí òun gbọ́ wọ́n kọ sí òun kalẹ̀ wọ́n gbogbo tàbí bí òun ọ̀rọ̀ tó ti bá wájú nì ọlọ́lọ́wọ́ sọ̀rọ̀ wọn wọ́n mẹ́ ní àmán bákan náà àti gbogbo àwọn tó bá ń gbàgbọ́ sí ọ oníkálùkù wọn ni wọ́n mú wọlé méjì méjì ṣùgbọ́n àwọn kékeré àwọn tó pa àwọn وما آمن معه إلا قليل ọlọ́ni àwọn méjèèjì nígbà fún lóòrùn gan ẹ̀ta wẹ́rẹ́ ni wọ́n nǹkan wọ́n kiri ó kiri jọjọ bánàbí wà ní oṣù ìdàmú tó ìjà pé ìwà àpá ilẹ̀ ìdàmú wà ṣe wá sí fáwọn èèyàn sọ fún wọn àwọn tí ó bá gbóògbọ́ àwọn tí ó sì gbọ́ngọ́ ẹ̀rọ ìgbọ́ wọ́n wá jẹ́ kí àìgbọ́ àìgbọ́ wọn àbí àìgbá wọn kókó wẹ̀rẹ̀ sí ọkàn bá ọ̀ èrè sọ tó báyìí kókó náà Allah subhanahu wa ta'ala alayhi salam Allah ni fala tabtai bima kanu yaf'alun ma daka ma dako ko en ko fún ẹni kí ni bá àlùbáà ìrẹ̀wẹ̀sí ọkàn mẹ́jẹ̀ كده lẹ́rẹ̀ sí ọkàn kó كيف wọn náà kó وقال اركبوا فيها بسم الله مجريها بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم تبعوا الأعلام nàìjíríà àbí àfihàn pé mùjìrọ́ha àwọn mùjìríyà a lè ní mùjìríyà màjìrọ́ha mùjìríyà mùrsáha a lè ní màrsáha àwọn mùjìríyà ilé ìpínlẹ̀ lọ́wọ́ رضى الله سبحانه وتعالى قال وقال اركبوا فيها قالوا سبحانه الله عليه السلام اركبوا فيها اما ربون اما ربون اما ولي اركبوا هذه ركب ركب يركب من باب علم يعلم ركب يركب ونمر هو كان مني اما ولي ẹ máa wọlé kó wá sọ kíkì bísílọ kó wá ìrànlọ́wọ́ ìgbáralé ìmọwọ pẹ̀lú orúkọ wọn àwọn akóńtò tẹsí nìkan ní anábì wa mú wàlé ìsọ̀rọ̀ ní ó ilé yóò sọ tó bá ti sọ ọlọ́run ní mo ha yìí pé ọkọ̀ àjọrọ̀ jàrọ̀ tí kan rí kó lọ mọ́tò ní jàrọ̀ àlùmáwò jẹ́gìrì omi lọ ṣùgbọ́n tó yẹ tó ẹnìkan ló ń mú mi lọ àbẹ́nìkan ló ń mú kì ní yẹn rìn àtàrà ọ̀tún tẹ́gìrì àbí àwa ní báàbù afọ àlẹ́ tẹ́tí ọ̀rẹ́ kí ni àjọrọ̀ àjìrọ̀ ìsùfà ìlú àjìrọ̀ òun ni mùjìrí mùjìrí ó túnmọ̀ pé ọkọ̀ yóò dárìn ta ló mú rìn àwọ̀ títí yẹni mùjì a lè ní mùjì rọ́ha ọlọ́run ló mú rìn àmọ́ta máa ó ti di háyà ẹni pé ọkọ̀ yìí máa rìn bó wọn lọ́wọ́n bá ṣe ní orí fún ara ọkọ̀ ló máa rìn ètò ní lóṣè rìn májọrọ ààyè tó ní kó máa lè lọ kò ní ṣìnà ibi tó ti gbé wọn ibi tó láti wọn sí aláàtúntò máa pọ̀ ẹlẹ́ẹ̀kejì mọ̀rùtáhà sí ilé rẹ̀ ní أرسى أرسى أرسى يأتي مرسي هذا الذي الذي مرقى قل له يا إخوان اذكروا في اسم أرسى في تنظره في التوقف kó mọ́ lọ mọ́ tẹ́bí àrùsọ́tí àtàyàmù tí ń túnmọ̀ yìí ọkọ̀ dúró ọkọ̀ lọ́mọ́ tẹ́bí ọkọ̀ dúró tọ́ láti bí rọ́pà àwòrán sí yà wọ́n ní mùrùsáhá ọlọ́run tó ń mú rìn òun náà ní ní òun náà ní òun dúró títẹ̀jẹ́ tó lọ́pọ̀ yóò mọ̀ rìn yí lọ fẹ́ẹ̀dì lókun nàìjíríà ara ó níbi tó lọ ọ̀nà ní òun dúró sórí ẹkú ó yìí wá gbìdọ́gbìdì ní sí nàìjíríà ó di mùjìrọ́ọ̀nà àwọn mùjìríà ó di bẹ́ẹ̀ bákan náà bẹ̀ sáà náà lè wà ó di mọ̀tàá alẹ́sọ náà ní ìtumọ̀kan bí mọ̀tàá rẹ̀ jẹ́ ìtumọ̀kan ààyè tí ó dúró sí ààyè tí ó rìn lọ ààyè tí ó dúró sí ọlọ́mọ وقال اركبوا فيها بسم الله مجروها بسم الله مجروها ọlọ́dà fún lóòrùn wọnú òwú àti àwọn ọmọ ní òdodo ẹ máa wọnú ọkọ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba yín yóò mú irin pẹ̀lú orúkọ ọlọ́run ọba yín yóò sì dúró sí tọ́lọ̀ bá ní kó dúró sí ọlọ́run ló kún mọ́rin إن ربي لغفور رحيم أنا لا جور أنا àwọn òmìnir ọlọ́ọ̀bá ní abàtí máa dárí sí máa kẹ́lẹ̀ yìí lọ́gbọ̀n fún rọ̀ṣìn àwọn tó tọrọ tútú bá sẹ́yìn ọlọ́ọ̀bá gba tútú bá wọn rọ̀ṣìn ọlọ́ọ̀bá kẹwọn bẹ̀yìnbẹ̀ yìí tí kò wá kẹwọn ni ó kẹwọn ó láwọn kúrò nínú ìdàgbọ́n omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ti máa ń gba bọ́lá bá ti wá وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ونادى نوح ابنه وكان في محزن يا بني اركب معنا ولا تكن مع الكافرين ọlọ́bà Allah subhanahu wa ta'ala ní wàyàtẹ́gì ní bíi ìmọ̀ọ́dé kẹjìlá ọkọ̀ náà wá ní lórí omi ìmọ̀ọ́dé níbi tó mi ti ga bí òkè omi ti ga bí òkè wà náà dánú ṣẹ́lú bí náà anájúwà lórí wa sí ọmọ rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ ọkùnrin wàkẹ́ẹ́nà fi na bẹ́ẹ̀ náà ni ọmọ ànábì wa Nuhu alayhi salam kò gbà fánàbí ọ̀nà kò gbà fún ìgbàlagẹ́ náà ṣe dáàbò nígbà gbogbo wọn ò bá ṣùgbọ́n ìdí máa ń ṣe èèyàn ó ṣànábì ọ̀nà jama ìdí máa ń ṣe èèyàn ó ṣànábì ọ̀nà kí ni wọ́n ṣe èèyàn ìdí èèyàn máa ń ṣe èèyàn ọmọ àmàmẹ́rin ah, yìí bá mẹ́rin in tó ṣànábíwa Nuhu yìí ó ṣànábíwa Ibrahim alayhi salam ó ṣànábíwa Muhammad sallallahu alayhi salam anábíwa Muhammad sallallahu alayhi salam Abu Talib ẹ̀jẹ́ rẹ̀ ni ẹ̀gbọ́n àbábúrú bàbá rẹ̀ ni Abu Talib ó gbìyànjú ó náwó ó dábò bàbá rẹ̀ sọ̀rọ̀ ọmọ sáyẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ àmọ́ wu ànábì tó ẹkú tẹ ẹkú ṣahádà tó bá tẹ ẹ̀rí nígbà tó fẹ́ kú nìyí òun bá bẹ̀ náà kọ́nà kó rí jùsù yàtọ̀ kí ló ṣe ìgéèrè ọlọ́run tó wá ní ìmẹ́kànlá káàdì mẹ́nà àdábìtà wàlá sí mọ̀ máa yáàdì mẹ́ ìṣẹ́ ó lè tẹ́ ló wù ọmọ náà ọlọ́run ni máa ń fi tó wù náà àdábìtà ìbọ̀lá ìmọ̀ máa bá ìyà bọ́ta bọ́ta bọ́ta mọ́ ọ̀sàrò láìlẹ̀ ilẹ̀ bọ́ta ìbẹ̀rẹ̀ ọmọ omi tààtẹ́kìrú lẹ́gà omi tààtẹ́kìrú rọ́bì lẹ́gà máa bẹ lọ́wọ́ bá fún ọ kó dání sí ọ ọlọ́run wọlé mi tẹ́lẹ̀ yẹn láhu anna omi náà káàdì àrẹ́bẹ̀ ìbẹ̀rẹ̀ wọn tàbá á ọlọ́run dárí ju yóò mọ̀tún àwọn á ọlọ́run nígbà ẹ̀bẹ̀ kìkìrí kò nígbà láyé kìkìrí àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan tubada alkiyama nabi wa muhammad sallallahu alaihi wasallam inana tayo kuwa nabi wa ibrahim bai da ta nabi wa ibrahim yóò fi fàkùnmá wọn ti kìí tí ó wọ náà anábẹ́ ìgbẹ́ wọn ní gbẹ́rùsì ní gbangba ó ní anábẹ́ rẹ̀ bàbá mi ó wọ náà kí ni yẹn jẹ́mọ́ jẹ́mọ́lì lẹ́nu ọlọ́run àti bẹ́ẹ̀ ìdílé lókè ọlọ́run wà ké ń di bàbá rẹ̀ ní àwòrán kankan ní ẹgbà wá àwòrán ẹranko kan ó búrẹ́wà ó búrẹ́wà èèyàn nífẹ̀ẹ́ jó yóò máa kó yẹn ní ìlera ọlọ́run wà ké ń di bàbá ìbọ̀rọ̀ yìí àwọn amẹ́kí nǹkan tó mọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ìròyìn fún ara ìbòrẹ́mù náà wà mú nǹkan òun tó má jù sí iná fún rẹ̀ àmọ́ pẹ̀lú mọ̀ sí bàbá rẹ̀ ṣòkòtẹ́ ní sí ìjọba bẹ̀rẹ̀ sí kìí mú bẹ́ẹ̀ ìgbàgbé ní àwọn àmẹ́bí ọlọ́run yìí ọlọ́run ìjọ wọn kúrò níbi ìjọ èèyàn ni wọ́n bóòjọ wọn mo ṣe nínú wọn tó lè ló sọ́dọ́ bí wọn ní wà ní ìsọ́lá ó mọ̀ tẹ́lẹ̀ tó mọ̀ ìkejì rí kó gbá fún ọmọ wa sọ́lọ́ sókè fi máa zèlè fi máa zèlè máa zèlè ní ibi tó jẹ́ ó jìnà sí bàbá rẹ̀ bàbá rẹ̀ sọ́dọ́ ah, ìwọ́ máa mi máa bọ̀ wá nǹkan máa ná wọ́n kọ̀ pẹ̀lú wa wọ́n bà parun wọ́n náà jẹ́ kùnà kábírì mọ́jẹ̀ sí àtúndì àwọn kìkìrì ó jẹ́ wọn náà قال فآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموت فكان من المغرقين ومن تعاوي إلى جبل máa ní mọ́jà ìlànà òkè tí ń sá lọ nìyẹn máa wò lọ́ọ̀kan òkè òkè yẹn gá ibẹ̀ ní máa gùn lọ. yàásùmù ni yàásùmù ni yàásàpù ni yóò sọ mi yóò dáàbò bò mí kò ní jẹ́ kí omi débi tí mo wà tó bá gbẹ tán àwọn abọ́ọ̀lẹ̀ torí pé tó bá mọ̀ ìpín bó bá jẹ́ ìlọsálọ sókè bó mi ò bá jẹ́ ìpín tó wà òun lábàá náà ti bọ́ọ̀lẹ̀ ìjẹ́bílẹ̀ tó wà lójú omi ò lánàá nù àní èròǹgbà tí ẹni tó tọ̀ tó ń bá tọ́lọ sókè ẹ̀ẹ́ tí ni bá ti wá gbé wọ́n rí sílẹ̀ bàbá mi ìtàn ó làbí ó bà àbí ó làbí ó gbé ní àbí ó gbé ọlọ́wà ní ọlọ́wà ní àwọn olóòrùn ní ọ̀sọ̀ fún láàá súnmọ́ yọ kò sí olùgbàlà kan lébùú àmẹ́ta sọ́dúdàlá èmi ń jò sí náà nìyí bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni kan tó bẹ̀rẹ̀ kan náà ọlọ́run ni máa ń gbà nílà láàárọ̀ tó máa yọ kò sẹ́ni tó bẹ̀rẹ̀ lẹ́yìn gbólóhùn yìí olówáyé mọ́tàlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tó dúkù sábẹ́ ẹ̀gí anábì mẹ́jú nítorí kan bá sáwá pẹ̀lú ìgbà yá Muhammad wọ́n Muhammad máa yà á sọ́dúnrún máa gbé orí rẹ̀ arábìnrin ọlọ́ọ̀ni ó gbà mí ọlọ́ọ̀ni ó gbà mí ọlọ́ọ̀ni ó gbà mí ìjọba bí sọ ìwé ni ìdọ̀wọ́ máa ń bọ̀ àmẹ́gbẹ̀wà múra ya káàfíìr wọ́n kẹfẹ́ rí máa ń yà ẹ̀kú kàlíyàwó ni olóòwò ní ìwọ náà ní ẹgbẹ́ kèsè níbi tó tún kó bá kéde ìlú àdájọ wa fi ilẹ̀ tó mọ̀ lọ kí n mọ́ lọ́tẹ̀ àti ìdájọ́ ní ọ̀ tó bá gbà sí náà. Àdájọ wa lọ́wọ́ ní ìlà àtúmọ̀lẹ́yọ́ orí kò sẹ́ni tí ó lẹ̀ ẹlẹ́ni tí ó gbé ẹlẹ́ni wọn mọ̀ ní ní amọ̀rin náà lórí àṣẹ ọlọ́run ìlànà rọ́ṣìm àfẹnulọ́ bá kẹ́ kò sẹ́ni tọ́nà wọn bó kẹ́ẹ́ wọ́lẹ̀ yán yán yán ọlọ́yin pàkẹ́ ẹni mẹ́lẹ́ ọgbọ́lọ́tì òun náà bá panu pẹ̀lú àwọn kékeré tí wọ́n panu إن شاء الله أمر الأسود أبلغ الله سبحانه وتعالى أشياء وأشياء وما وقت طلب كي وما في كثير مثال الوقت kó lékún ìmánì tó ń bẹ lára wa kó mọ̀ jẹ́ kí àwọn ọmọ wa tí wọ́n ṣe ti wọn lọ́tọ̀ kó mọ̀ ṣe wọn lọ́tà rẹ̀ tí wàá mú àwa ní ọ̀rẹ́ rẹ̀ kó bá ṣe mú wa lọ́rẹ́ rẹ̀ kó mú àwọn náà lẹ́rẹ̀ rẹ̀ alẹ́lá ìlànà ìlú náà وصلى الله على سيدنا محمد وعلى ilé lórí nílé gbọ́dọ̀ ẹ̀lẹ̀ insha yóò di ọ̀túnlá náà lè ní òtún ní sínú ẹ̀lẹ́ ọmọ ìyá kan náà lórí ó ní àpékọ̀ ìkómọ tó ti